lẹ́yìn èèyàn léèrè wo lẹ ṣe gist tèmi wọ́n ní kábíyèsí pé ìyálájé kábíyèsí béèrè lọ́wọ́ ìyálájé pé kí ló dé tí wọn ò fi fẹ́ rí imú Queen Naomi láàtàn wípé kí ni Queen Naomi ṣe fún ìyálájé gangan tí ìyálájé tí wọ́n fi ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn olórí láti ṣe ìwà tí wọ́n ń wò sí Queen Naomi pẹ̀lú gbogbo nǹkan tán ti ṣe fún Queen Naomi wípé kí ló dé tí ìyálájẹ ń ṣe báyìí. kábíyèsí ní oríṣiríṣi nǹkan làwọn ti gbọ́ oríṣiríṣi nǹkan dè làwọn ti rí pé tí àwọn ò bá sọ̀rọ̀ kò ń ṣe pé àwọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ pé àwọn ò kàn sọ̀rọ̀ ni pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace pé ọwọ́ ìyálájẹ ni gbogbo ẹ̀ ti wá wípé kí ló dé tí ìyálájé ò fẹ́ rí ìyá kún ìwà náà wípé kí ni nǹkan tó dé tí ìyálájé fi ń lara ìpè ìgbà tí ò ń ṣe pé bóyá ọkọ̀ọ̀kọ̀ náà ni wọ́n ń fẹ́ ẹ̀yin èèyàn lé gist tèdírí yẹn ẹ káàbọ̀ sí Mashola Gist ṣé dáadáa la bá yín gbogbo lẹ́ńkọ́ orúkọ mi ni Mashola Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè baba wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn ilé tẹ́ subscribe o, ẹ subscribe kẹ̀dẹ̀ tẹ notification bell yín. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè baba wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ Yorùbá nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa fún àǹfààní àwọn bàbá wa àti màmá wa tí wọn ò gbọ́ gẹ̀ẹ́sì ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ ìyálájẹ́ yìí ó mà tún peléke sí i ẹ̀yin náà ẹ rí i ní ọdún ajé tán ṣe bí wọ́n ṣe ń ṣe tán ṣe kòròkẹrẹ máwọn olórí ẹ̀yin èèyàn lè ẹ rántí pé wọ́n ṣe ehm, dinner celebration láti welcome Queen Naomi tí Queen Naomi fi reject tí fi lọ gbogbo àwọn ìwà tí wọ́n wù yìí ìtorí ẹ̀ ní kábíyèsí fi pè wọ́n ipe kí ni ìdí tí ìyálájé fi ń wu gbogbo ìwà tí wọ́n ń wù sí Queen Naomi ipe kí ni Queen Naomi ṣe fún wọn tó fi tó fi ń lara wọn àti gbogbo ìwà èyí tí wọ́n wù nínú palace láti máa support olórí láti má lè jẹ́ kí Queen Naomi padà wá sí palace kábíyèsí ẹ̀yin náà mọ̀ pé most of àwọn olórí ìyálájé ló gbé wọn fún kábíyèsí especially Tóbi àti àwọn ìmíì tó jẹ́ pé a mọ̀ bí wọ́n ṣe fẹ́ kábíyèsí kábíyèsí ń bi ìyálájé wípé kí ìyálájé sọ pàtó nǹkan tí Queen Naomi ṣe fún ìyálájé ìyálájé bá a ṣe gbọ́ ò allegedly o wọ́n ní wọ́n lè sọ anything wọ́n ní wọ́n rí nǹkan báyìí sọ. So ṣé ẹ mọ̀ ẹ́ pé gist kan wà tá a ṣe tán ní ìyálájẹ́ fẹ́fẹ́ ọmọ inú wọn fún kábíyèsí ni wọ́n ní wọ́n tiẹ̀ fi bàtà rán ọmọ yẹn lọ fi fún èèyàn kan láti bá wọn ṣe iṣẹ́ lórí bàtà tí wọ́n mú ṣé ẹ mọ̀ pé ọmọ yẹn ló wá sínú palace tí ọmọ yẹn wá jẹ́wọ́ fún kábíyèsí pé kí kábíyèsí dáríjì òun pé ìyá òun ló rán òun níṣẹ́ yẹn wípé òun ò dẹ̀ mọ nǹkan tí wọ́n fẹ́ fi bàtà yẹn ṣe ìtorí ẹ̀ ni òun fi mú lọ ẹ̀yin èèyàn lé kábíyèsí ń béèrè lọ́wọ́ ìyálájé yìí pé kí ni Queen Naomi ṣe fún ẹ gangan tí o fi kórìíra Queen Naomi àbí tí o fi fẹ́ rí Queen Naomi wọ́n ní ìyálájé ò rí nǹkan kan sọ o wọ́n ní ṣe ni ìyálájé dákẹ́ ni wọ́n ń wo kábíyèsí wọ́n ní kábíyèsí sọ fún wọn pé àwọn ò fẹ́ kí ọ̀rọ̀ yìí kó tún kọjá ibi tó mọ̀ ọ́ ipe nǹkan kí nǹkan tó bá wù tó wà nínú ọkàn ìyálájé kó wà bẹ́ẹ̀ pé àwọn ò fẹ́ nǹkan tí ìyálájé á tún fi wu ìwà tó ti wù kọjá tí á tún fi wù again tí Queen Naomi bá padà wá sí inú palace. ẹ̀yin èèyàn lé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú palace wọn ní ìyálájẹ́ mọ̀ ń pẹ̀ ọ́ wọn ní àwọn gangan ní epo ẹ̀dá lórí ọ̀rọ̀ Queen Naomi wọn ní wọn ò tiẹ̀ fẹ́ rí imú Queen Naomi láàtàn wọn ní even gan àwọn ni wọ́n ń gbé rúmọ̀ oríṣiríṣi kiri ní inú palace yẹn tó máa máa lọ sọ nǹkan tí ò ṣẹlẹ̀ fáwọn yèyé mẹ́ta nípa Queen Naomi bí a ṣe gbọ́ allegedly nìyẹn wọ́n ní kábíyèsí dẹ̀ pè wọ́n kábíyèsí dẹ̀ wọ́ọ̀nù wọn ìpè ìwà tán ti wù kọjá àwọn ti gbàgbé ẹ̀ o ṣùgbọ́n àwọn ò fẹ́ kí irú ìwà báyẹn kan tó rìpíìtì ara ẹ̀ mọ́ àwọn ò dẹ̀ fẹ́ kán wá sínú palace àwọn mọ́ àfi tó bá ní nǹkan ṣe nínú palace ẹ̀yin èèyàn kò jẹ́ bó ṣe jẹ́ a ní ká mú gist wá fún yín ni ọlọ́run elédùnmarè á ràn yín lọ́wọ́ o gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbádùn channel wa ten subscribe ten like ten share ọlọ́run á bá mi gbé ọwọ́ yín sókè o òkè òkè ló máa máa lọ kò ní wálẹ̀ láéláé please share this video like and subscribe god bless you all.